والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتريد الله عز وجل تبسي سلايفها نقوى رجلات السماء ولو في في omi tó jẹ́ pé tó bá sọ̀kalẹ̀ láti sánmà olúwa ń fún ní ibùgbé tí tó ń gbé nínú ilẹ̀ lẹ́yìn ìgbà tó bá sọ láti sánmà nítorí kálíbà máa dé díẹ̀ lọ́nà tá a bá gbà wá bóyá wá gbọ́nà pa gbé kànga ni àbá wá gbọ́nà pa ń gbẹ́ bọ́ o àbí ó tiẹ̀ jẹ́ omi tó ṣe wípé. ó di omi ìtẹ́lẹ̀rù àbí ìtúsí ẹ̀dá sínú àwọn akérèmabú odò tó ṣe pé odò yóò padà gbé tètè tó gbé lọ síbi tá a bá là fún pé lọ gẹ́gẹ́ bí àwọn omi dáàmù dáàmù tá à ń gbẹ́ tí ó padà wá wúlò fún wa lọ́jọ́ ọ̀la àbí kó tiẹ̀ jẹ́ pé àlò. Ah, nínú rẹ̀ tó ń lọ dà sínú òkun yẹbi tí ṣe máa ń ṣẹlẹ̀ àwọn odò kéékèèké Olúwa ni wa inna ala dhahabin àwa o dájúdájú tó bá wù wá láti mú kí omi náà lọ mọ́ yín lọ́wọ́ alágbára láti ṣe kọ́wọ́ wa kó tó àwọn omi yìí iná là ń rí fi sáǹfààní ìwáṣepọ̀ wò ó láti pé ká wa kọ́wọ́ wọn má tó ká lé kẹsẹ̀ wọn má ba á rí pé a kàn máa ṣe wàhálà lásán ni kí a kò ti ṣe máa ń ṣẹlẹ̀ ìpè alẹ́ gbẹ́ kànga ní ààyè ibì kan ká gbẹ́ kọjá gbogbo bíi tá a máa gbẹ́ kànga jìnde ṣùgbọ́n kí gbogbo ìyànjú wa yìí kọ́ máa já sí pàbó ilé tó ṣe pé gbogbo àwọn alé tọrọ kiri káàrẹ̀ làwọn ẹni tó ní ti gbẹ́ kànga tí wọ́n ti rí omi lẹ́yìn ọba sì máa gbẹ́ tí gbogbo àyè tó sílẹ̀ nínú ilé yín kò síbi tẹ́ẹ̀ ní dá gbígbẹ́ wò ṣùgbọ́n tó ṣe pé pàbó ni wọ́n máa já sí. olúwa lè ṣe kọ́ yẹ pé kò sókùtà lábẹ́ ẹlẹ́hùn táàbà àpòkùtà lọ́kọ̀ dínà àkàdébi tó mi wà tí gbogbo ẹ ó jẹ́ ìpè lásán gbẹ́rẹ́ fún ṣùgbọ́n tó yẹ pé gbogbo bó tilẹ̀ wù ká gbẹ tó àníkan omi olúwa ẹlẹ́dàá sì lè ṣe kọ́ yẹ pé gbogbo abẹ́bí tẹ́lẹ̀ kọ́lé sí ògidì àpáta ni òkúta ni ẹni kan omi òkúta lẹ́ẹ̀ma kan Allahu azza wa jal òun náà ní mú ní gbẹ́bọ́ o tó ti pa ní kan omi wọ́n lè gbẹ́ kọ́ máa lọ hundred and fifty meters ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ní rómi nígbà tí ẹnìkan gbẹ́ tiẹ̀ tí ó ju thirty three meters lọ tómi yányakuya tọ́ba wọ Allah láti mú kí omi ń kọ́ lọ́mọ yín lọ́wọ́ kọ́ mọ́ wà lárọ̀ọ́wọ́ tó yín má Allahu lágbára láti ṣe bẹ́ẹ̀. wa inna ala dhahabin bihi laqadirun dájú àwa tó bá ti ké ká mú mi lọ́mọ yín lọ́wọ́ ni kọ́ yín ọmọ tó kẹ́lẹ́ títí kẹsẹ̀ yín ọmọ bá alágbára láti ṣe bẹ́ẹ̀. Allahu akbar olúwa ní fa ansha'na lakum bihi jannatin min nakhilin wa a'nab lakum fiha fawakihu kathiratun wa minha ta'kulun allahu azza wa jal nínú àyà kọkàndínlógún nínú suratul mu'minun ọwọ́ àti yé wa yí pé omi tá a sọ kalẹ̀ adékẹ́ ṣàǹfààní púpọ̀ níbẹ̀ torí pé látàrí pa àsọ̀kalẹ̀ abayín mú àwọn adẹ́bínú àwọn ọgbà tó kún fún dẹ́bínú amújáde látara apómi sọ̀kalẹ̀ láti sánmà àwọn ọgbà dẹ́bínú jáde wà ànáàbìn àwọn ọgbà èso àjàrà tó jẹ́ èso inab grape atúmújáde sẹ́ma pé àwọn èso olówó iyebíye lòso méjèèjì èso dẹ́bínù àti èso ìnàb torí pé dẹ́bínù tẹ rí oúnjẹ ni bẹ́ẹ̀ náà ni ìnàb oúnjẹ ni tó ṣe pé àwọn èèyàn kan làwọn ń jẹ tí wọ́n máa mú mi sí tí wọ́n fi ń sẹ̀mí nínú ìgbésí ayé wọn torí ẹni Islam ó ṣe wá lójú kòkòrò kọ́yá pé a ní dábìnù lé wá nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òní baytun la tamra fi jiya'un ahlu ilé yòówù tí o bá ti sí dábìnù bẹ́ẹ̀ arìbìjẹ làwọn ará bẹ̀ èso sí pé ọ̀yẹ́ká ní dábìnù lé ó pàtàkì púpọ̀ dàbínù oúnjẹ ni fáwọn lárúbáwá tẹ́kọ̀ táwọn bá ti rí tí wọ́n rí wàrà tí wọ́n mú sí wọ́n ti róúnjẹ gidi èyí náà fi sẹ́ yẹn àwọn omi èso tọ́mi yẹn máa fún mu kúrò lára èso tí wọ́n mu bí omi ẹ̀yìn náà bù làgbà nínú tí wọ́n máa fún bẹ́ẹ̀. kódà láti ayédáyé ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ omi èso tá a máa fún mu kò síbi ti ìnàb. ńlọ́fà ló fi jẹ́ pé òun gangan ní bẹ nínú nǹkan tó síwájú tó léwájú àkọ́kọ́ tọ́mìyàn fi ń sọtí. ìnàbù yẹn ẹ̀rí pé lónìí náà nísìn wọ́n ń sa àwọn akíní kan sínú gò wọ́n lè pe wáìn àmọ́ wọ́n sọ pé non-alcoholic wine ṣé bá wo gbogbo ń tán ṣe sínú gò tán pè ní wine àmọ́ non-alcoholic yẹn ẹ̀rí pé ìdá mẹ́sàn-án àbọ̀ nínú mẹ́wàá rẹ̀ látara inab ni wọ́n ti máa ṣe ẹ̀yin náà bò ń bẹ́ẹ̀ nù èso tó ṣe é pé ọmọ níye ó níye lórí ọ̀pọ̀ fún nǹkan tí máa ṣara lóore lópin ìgbà tí wọn bá ti gbé kalẹ̀ pẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá fún un torí tó bá ti gbélẹ̀ pẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n fún un a máa dọ̀tí ìdí nu tó fi jẹ́ pé àtàrà rẹ̀ ni wọ́n ti máa sọtí látàyè tẹ́lẹ̀ lára omi tó lu àárọ̀ láti sámà náà láti bá yín mú àwọn ọgbà jáde àwọn ọgbà dẹ̀bínú àtàwọn ọgbà èso àjàrà inab olúwa ló ṣe bẹ́ẹ̀ lakum fiha fawakihu kathira látara omi tá à ń rọ̀ kalẹ̀ láti sámà àwọn èso tó pọ̀ wọ́n ń tàtara rẹ̀ jáde fún yín. bíi mango bíi guava bíi kaṣú àwọn èso bíi ọsàn àwọn èso bíi ìbẹ́pẹ àwọn èso bíi ọ̀pọ̀ òyìnbó àwọn èso bíi apple àwọn èso bíi àgbọn àwọn èso bíi àgbálùmọ̀ àwọn èso bíi ọ̀gẹ̀dẹ̀ àwọn èso bíi wọ́támílọ̀n kòkọ́mbà bàrà tanjarin gbogbo ẹ̀ lólu amújáde fún yín látàrí òjò tó bá rọ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà gbogbo ẹ̀ ń jáde lóríṣiríṣi sẹ́yìn lọ́rọ̀ jọ yín àbẹ́yìn lẹ mú àwọn èso yìí jáde lágbára yín èsè yín tẹ̀ tara gbogbo tẹ̀ ń rí lọ́tún tẹ̀ ń rí lọ́sì kẹfì kọ́gbọ́n kẹfì kọ́ ìmánì sẹ́pà gidi burúkú lẹ̀ ń bá ká láàmú wa ṣèṣe pé asán ni ló ń ṣe gbogbo nǹkan kàkàkà fọlá wa àmọ́ wa pé ọ́ọ̀ oh, ó ń ṣe bẹbẹ ìwọ wa ni mr nature yẹn olú ẹlẹ́dàá wa ní ṣiṣẹ́ nature lẹ̀ ń gbọ́ láfún. lakum fiha fawakihu kathira àwọn èso púpọ̀ ń bẹ fún yín látara òjò tó bá rọ̀ ibi tí yẹn bá rìn ma lèyìn ò ríran ma àwọn èso tí ń wù láwùjọ tiwa ó yàtọ̀ sí ètò ń wù láwùjọ bòmí nàìjíríà yìí kan náà èso tí ń wù láwùjọ yorùbá ó yàtọ̀ sí èso tí ń wù láwùjọ ìbò ti yorùbá àti ìbò ó yàtọ̀ sí èso tí ń wù láwùjọ haúsá gbọ́fẹ́ kó ti pa àwọn èso kan wà tó ṣe ké fi ṣe ń bẹ́ẹ̀ bì ní bẹ́ẹ̀ lọ́hùn ṣùgbọ́n àwọn èso kan wà tó ẹ pé ó lè wù níbí kò lè wù lọ́hùn omi wà tó lè wù lọ́hùn tí ó lè wù níbí. kọ́dà ní agbábì kan náà lágbọ́n lẹ Yorùbá yìí àwọn èso wà tí ń wù lágbọ́n bòmíì tó bá mú lọ bòmíì ò ní rí kó wù. torí àwọn ṣe dá agbábì kọ̀ọ̀kan mà pẹ̀lú nǹkan tí máa sábà wù ń bẹ́ẹ̀. láwọn àwùjọ kan èso kan máa ń wù yóò dàbí ìbẹ́pẹ yóò tóbi tẹ́ fi lè ka tẹ́ là oríṣiríṣi èso lẹ́ẹ̀bà ń bẹ̀ àfi bíi báńkì èso olúwa ló sì mú kó oríṣiríṣi rẹ̀ owó nù ẹ̀ òjò lọ́rọ̀ iná làgbẹ́ wọnú oko nínú rẹ̀ ń dùn. òjò lọ́rọ̀ làgbẹ́ fi ń wò pé òun ní gbogbo àwọn nǹkan tó ń gbìn bí ìrìnlẹ̀ wọn ò so lójú ọba arọ nǹkan kò sí nǹkan tó lè ṣe sí. wọ́n mi nínú àwọn nǹkan tó so nínú àwọn nǹkan tó wù látàrí kójú rọ ètò yẹn jẹ́ wà ń bẹ̀ yẹn jẹ́ wà rárá ti pé ètò yẹn ń jẹ wà ń bẹ̀ ètò yẹn jẹ náà wà ń eléyìí ó gbogbo ewé là ń tí ọba jẹ́ fọ̀ tí ọjọ́ wéédú tí ó jẹ́ lẹ́tùsì. tí ó jẹ́ kábéèjì koríko lásán ẹ wá rí yàn tí ń koríko ẹ gbà láì ṣe mẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà làwọn ẹran yẹn ìsì gbogbo koríko náà máa ń jẹ tó bá fẹ́ mà bẹ́ẹ̀ tó bá ní àgùntàn àbọ̀ bá léwúrẹ́ wọ́n mú wọn lọ síbi tí koríko bá ti pọ̀ àwọn ti mọ èwo làwọn jẹ èwo làwọn gbọ́dọ̀ jẹ tó ti súnmọ́ koríko tó ti gbóòórùn rẹ̀ wọ́n ti mọ èwo làwọn jẹ wọ́n ti mọ táwọn gbọ́dọ̀ jẹ. olúwa ló fi má kálukú nǹkan tí kálukú ń nínú rẹ̀ jẹ ọ̀rọ̀ tó pé nínú rẹ̀ jẹ ó túmọ̀ sí wípé wọ́n ń bẹ nínú àwọn kan a jẹ wọ́n ń bẹ nínú rẹ̀ èyí tá a máa a máa jẹ náà á jẹ ni o a lè jẹ gbogbo a lè jẹ gbogbo ẹ ní a bá kúndùn sáà pé igi mango kan péré ní wùlé rẹ ọ á sọ pé lọ́dún yìí gbogbo mango tó bá so lára igi mango mi èmi nìkan ní jẹ ó ti ẹ̀ tún fìyàwó rẹ kún àtọ́ máa. orí ká ẹ lè jẹ tán ẹ tó bẹ́ẹ̀ etí ọbàjẹ ọ̀pọ̀ etí ọbàjẹ ọ̀pọ̀ tẹ bá sọ pé ìtẹ bá kálẹ̀ máa jẹ ẹ rí i pé ẹ ní ká tán tí ó fi di pé etí ọbàjẹ sórí igi ọ̀pọ̀ jù tẹ jẹ lọ tẹ bá sùn wọ ọ̀dàlẹ̀ tẹ bá rí níwájú yín gbélé mà pàápàá jùlọ lẹ́yìn ìgbà tó ti pọ́n yọkà yín láyà. nílò la lè jẹ nùkà yìí ẹjẹ jẹ apá àwọn èèyàn káwọn náà ń ká má ya wọn tó eléyìí sí kẹ́ ẹ ń ni ẹ fi ahun burúkú igi àgbọn nílé rẹ ó so ma ọmọ wa ara rẹ pété mú wàá lò ní kaka jẹ nínú àwọn ará àdúgbò àwa rí àgbọn lára agi kan mélòó ló lè jẹ kọ́lá bí ọba ti gbò tí gbogbo ẹ̀ tó ń ṣe bíi mílíkì mílíkì lẹ́nu tọrọ mélòó ló lè jẹ tọkàjẹ káhùn ojú ọba nǹkan dákun sílẹ̀kùn fáwọn yẹn káwọn náà mú mélòó ló lè jẹ yà ẹni tó ní àgbálùmọ̀ mélòó ló káti ẹ̀ pàgbálùmọ̀ àti ẹ̀ gbogbo ẹ̀ ló dùn mélòó ló lè jẹ́ ambọ̀sibọ́sí tó bá lọ kan ẹyọ kan tó fi sẹ́nu òtún ní dánwò ma mélòó ló lè jẹ́ wọn bá téèyàn bá lè jẹ náà ní ọjẹ o ẹ̀kọ́ mbẹ́mbẹ́ o fájá ni tó sọ yìí pé àní yáwọn pẹ̀lú nǹkan tó lọ́wọ́ amújáde fún wa nínú lẹ̀ àwọn akọ́là mú jáde tó bá wù Allah kò ní mú jáde kò tẹ̀ ní rọ̀jò ṣùgbọ́n wù ló mú jáde níbẹ̀ nu pàǹdùpẹ́ orí kábẹ́ lómìn náà jẹ́ ń bẹ̀. وشجرة تخرج من طور سيناء Olúwa wa ń sọ̀rọ̀ fún wa nípa igi tó lu àṣì àlùbáríkà sí òun náà ní igi zaitun zaitun èso kání tó ṣe pé èso òróró òróró ètò wọn ju òróró tá à ń fi ń jẹun lójoojúmọ́ lọ bọ́ fẹ́ kó ṣe pé wọ́n á máa fò náà dáná ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè fi zaitun dáná àfẹnitọ́ bá jẹun kánú torí ń yàtọ̀ sí pákó. àwọn ni ó lè fi zaitun dáná toróróró tó ń wá jù láyé ni ó sì dáa fún àlàáfíà ọmọ èèyàn dọ́ba olùwà fi búra nínú alukur'an wàtíní wà zaitun zaitun yìí ó èso eléyìí tá a fi gbajúmọ̀ jù ní ilẹ̀ sham ilẹ̀ sham wọn náà ní sóríyà Lubnan Urdun Palestine àti agbọn Sinaa nínú Misr àwọn eléyìí là ń pè nílẹ̀ Sham akramakumullah èso wọn nílẹ̀ Sham wọn ní zaitun. wọ́n jẹ́ èso t'Olúwa fi ìbùkún sí èso rẹ̀ jíjẹ ni òróró tó ń bá fún èso rẹ̀ owó ni oúnjẹ gidi ni eléyìí tó ṣe kó kún fàlàáfíà. Olúwa ni wa shajaratan à ń tún tàtàrà òjò yìí mú igi kan jáde à ń tàtàrà òjò tàkùrọ̀jù mi tó rí sẹ́yìn náà tó ṣe pé igi kéwù àyàfi níbi àpáta sẹ́yìn náà àpáta sẹ́yìn náà ó wà ní sẹ́yìn náà ní Mísírì ara lẹ Mísírì ní sẹ́yìn náà wà ní ìsìn tó rí sẹ́yìn náà àpáta ibẹ̀ ló ti sọ Musa aleyhi sẹlẹm ló ti sọ a anabi àti ìránṣẹ́. nígbà tí ànábì Musa ń padà bọ̀ láti Madian òtútù wa mú ọ ń bọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ àtàwọn àgùntàn tí ànábì Ṣuaibu tó fi fún lọ́ọ̀kan ó wá rí i pé kan wà lọ́ọ̀kan faqala li ahlihim kuthu inni anastu nara ó wá sọ fún àwọn aráalé rẹ̀ wọ́n ní adúlọ́dẹ̀ mi ń bí o. èmi ń ríná kan ránṣẹ́ lọ́ọ̀kan làálì bóyá èmi o màá bá yín mú ògùn náà kan wá ń bẹ̀ tàbí màá rí ọ̀nà ń mà látara abi tí náà ń wà àwọn ẹni tó wà ń bẹ̀ máa fi wọ́n léèrè ọ̀nàbólà lè tọ̀ láti fi tá a wà yìí láfi dé Misra. tóòrù sínà tóòrù òkè àpáta sẹ̀yìnà ibẹ̀ lọ́lọ́wọ́ ti bá nàbì Musa sọ̀rọ̀ tó lọ́wọ́ sọ pé ya Musa inni ana rabbuka èmi lọ́lọ́wọ́ rẹ o èmi lọ́lọ́wọ́ o fakhla'na 'alayka bọ́ bàtà rẹ méjèèjì lẹ̀ innaka bil wadi al muqaddasi tuwa àyè tó má lọ wáyé àmọ́ bàtà tó wọ̀ bàtà tí ò má ni torí awọ tó fi ṣe. olùwàwá ni idhhab ila fir'auna innahu tagha máa wá lọ sọ́dọ̀ fir'auna. tọrọ alágbèrú mari ni tóóró Sinai yìí ni igi zaitun ti máa wù ìyẹn máa wù lọ́pọ̀lọpọ̀ ńbẹ̀ kò túmọ̀ sí pé kìí wù níbòmí náà ó ń wù ní Sóríyà ó ń wù ní Lebanon ó ń wù ní Jordan Jordan ó sì ń wù ní Palestine ó ń tó pàtàkì jù ní Palestine. mashajaratan a sì tún tara omi yìí mú igi kan jáde. تخرج من طور سيناء سماه níbi òkè Sàyínà òkè Sàyínà yìí ọ̀rọ̀ tún wà lórí ẹ̀ yàtọ̀ síta nàbì Musa aleyhi salam nígbà tí anabi Isa aleyhi salam tó bá sọ̀kalẹ̀ ní ìgbẹ̀yìn ayé tó bá padà jáàlì. Ya'juj wa Ma'juj àwọn sọ̀kalẹ̀ àwọn tó lù wá pé ni fil ard òbílẹ̀jẹ́ ni gbogbo nǹkan wá ju wọn pé pàjẹ́ ni gbogbo omi wọn máa mú yọ gbẹ gbogbo nǹkan gbẹ gbogbo àwọn odò kéékèèké ọgbẹ àwọn Yájúj àwọn Májúj Ànábì Ìsá ti padà jáàlì tóró náà lólu apapọ̀ lẹ̀ pé yọ wọ́n apá bàtí Yájúj àwọn Májúj àbáwá dé Ànábì Ìsá ìpè wọlúwa kí ká ṣe. Allah sọ fún pé kò sí tó lè ṣe ẹ sá ti máa lọ sí tóórù sẹ̀yìnà ẹ máa lọ bí àpáta àti wá àti gbogbo múmìnì gbogbo mùsùlùmí ẹ máa lọ sí tóórù sẹ̀yìnà ibi tí wọ́n wà nítorí wọ́n fi dáàbò bò wọ́n lọ́wọ́ Ya'juj wa Ma'juj. وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن ntí máa wù jáde òun náà lè po òróró ló máa mú jáde ó rọ̀ ọ́ ra zaitun ìdá ti o lè ra má zaitun tó náà wà agolo yẹn. tó ti wá bẹ ọ̀dà ṣètú yẹn ọ̀dà sínú abọ́ òróró tẹ̀lé tó máa ń jẹ zẹ̀túnù rẹ ònà máa han òróró lẹ́nu rẹ òróró tún ní ńlẹ̀ yìí àwọn oúnjẹ àlàáfíà nù kí gàdé pé ká máa jẹ òkèlè barakata barakata ìwà nìkan jáde mu. zaitun ni o tó bá ń jẹ ọmọ rí pé ń fi òróró sí ọ lẹ́nu torí pé èso òróró ni òróró tó ní agbára òróró tó ló lọ kan sí. torí ẹ àwọn àyè tí zaitun ti máa ń wò láwọn àyè tá a dárúkọ ọ̀hún. ọjà àwọn àyè tó pé lákòókò kan nínú ọdún òtútù gidi máa mú débi wípé yìnyín máa ń sọ̀kalẹ̀ zaitun fẹ́ràn irú irú Ko kó tutù mú débi pé yìnyín dà ní máa jẹ́ kí zaitun kó so dáadáa àwọn náà sì ní irú zaitun tiwa náà tí alọ́ ń bùkátà alẹ́ tó tutù tó tutù ti máa mú gidigidi zaitun ro ti áfíríkà ń bì ó hù ní Jos ní Plateau ìyàtọ̀ tó kàn wá ni pé igi ti zaitun ti bí tó bá wù á máa tóbi ó tóbi bí igi máńgò mọ́sẹ̀ tún láwọn àyè tá a sọ igi wọn tóbi púpọ̀ yóò dàbí igi píà kéékèèké ni. zaitun ti bí à ń pè ní atile atile ń tó bá ti dàsìkò rẹ̀ ó máa ń pọ̀ lébi kí wọ́n máa kiri rẹ̀ ká àwọn èèyàn tó bá ti gbé agbọn plateau state rí wọ́n máa dáadáa. tó máa ń jẹ átìlè náà lẹ́nu ó rí ọmọ ahọ́n òróró sí ọ lẹ́nu òróró átìlè tó zaitun tó lu anikọ́ wà ń bì kóró tiẹ̀ ó tóbi ọ̀fẹ́ tó kóró zaitun tọ̀hún yun lẹ́ẹ̀mejì àbọ̀ kóró ti ìṣètùnú tó ń yẹn o lè rí bí náà o tó bá lówó bí kọ́ ọlọ́fẹ́ jẹun ní ìsìn lóòtẹ́ẹ̀lì ó rì wọ́n lọ́n kàn fi àjẹrà rẹ̀ tó dán kankan máa ju òkèlè yìí lọ ó lè jẹ̀bà títí láéláé tó bá lọ síbi àwọn òtẹ́ẹ̀lì táwọn ti ń ta oúnjẹ tó gbádùn tó dọ́sọ̀ bí àárọ̀ kọ́ ọlọ́fẹ́ jẹun jẹ àárọ̀ ó rì nínú nǹkan tí yọ wà níbi tó ti sáàbù ara zaitun wà tí wọn náà rí sókè ẹ̀jẹ̀lẹ̀ kárí gbèsè ayé ẹkọ gbádùn olúwa ní kó máa hù ní tóór ṣàyìnà ó máa mú òróró jáde wọn lè máa ń pè ní olive oil zaitun bó tilẹ̀ jẹ́ di zaitun ọ̀pọ̀ láyé iná ọ̀pọ̀lọpọ̀ tọba lọ mú mú kú mu pé o lè mu zaitun ọwọ́ lọ mú lóye tó ọ̀rà lọ́jà kó lọ́ọ́ má jọ jẹ́ kó mu pẹtrólù. torí pé wọn náà rí pé kò jọra wọn pẹ̀lú ògidì ògidì bí ó ti ṣe máa ta sẹ́sẹ́ sí ọmú tọba ti já kìí ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìtàn rà lọ́jà. وسبغ للآكلين ó tún jẹ́ níta a máa fi dára sóúnjẹ fáwọn ẹni tó bá fẹ́ jẹun òróró tó bá fi sóúnjẹ ọ̀nbẹ nù kàtà máa fi dára sóúnjẹ wọ́n fi pọ́njẹ láró wọ́n ní tó máa wà ẹ máa kọ́ pọ̀lọpọ̀ oúnjẹ tá ń jẹ kò sí má jẹ nìyí kìí ṣe pé àwọn èèyàn kúndùn oúnjẹ àmọ́ bàbá jẹun á àwọn kankan wá wà tí wọ́n máa sí ìfẹ́ àti jẹun lára wa ẹ̀rìrò sàláàdì gbẹ́yà kábéèjì wọ́n papọ̀ mọ́ kókómbà wọ́n papọ̀ mọ́ kárọ̀tì wọ́n á gé gbogbo ẹ̀ wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n tún fi lẹ́tùsì wọ́n fi sí wọ́n wá òróró zaitun wọ́n kà sí wọ́n wọ́n kulikuli wọ́n wọ́n sí tó wọ́n á gbé fún ọ pé kọ́ jẹ́ ó rí bọ́ọ̀ bá fẹ́ jẹun tẹ́lẹ̀ oúnjẹ ó wù ọ́ jẹ tó bẹ́ẹ̀ náà ni zaitun fẹ́ rí yẹn wọ́n máa ń sí ìfẹ́ àti fẹ́ jẹun sẹ́ni tí oúnjẹ òwú jẹ àbí tí ń jẹun tó ń jẹ ọ̀lọ́ lẹ́nu ẹ̀. torí ẹ̀ kọ́kẹ́jẹ́ yìí pé tẹ́bi bá ti pa wá àfi ká sá lọ gbé àwọn oúnjẹ ribiti ribiti ká máa kó dànù kìí rọrùn fún inú láti gbà á nígbà míì tó bá yẹ pé bí àwọn sàláàdì nǹkan kan ọkọ́kọ́ jẹ́ masha allah. ó rí tó ń jẹ yẹn wù ọ̀dẹ̀ o tún á jẹun tán ó mú ọ̀sán àbọ̀jọ gẹ̀dẹ̀ àbọ̀jọ wọ́támílọ̀n àwọn eléyìí ó tún ṣèrànlọ́wọ́ kó tó jẹ o kó tètè lọ níkùn rẹ̀ eléyìí ń jẹba àwọn olùwà náà ló mú zaitun yìí jáde òun náà ló ní kọ́ máa wù ń bì polówó àti sẹ́nu ilẹ̀ ibì kan gba nǹkan kan kọ̀ gba nǹkan míì èyí tí ilẹ̀ yìí ọgbà nílẹ̀ míì gbà èyí tí ilẹ̀ yìí ń gbà ilẹ̀ míì ọgbà polówó àti sọ́lá rẹ̀ nù lẹ́yìn rẹ̀ olùwàníwá inna lakum fil an'ami la'ibra ọgbọ́n àti òye ń bẹ fún yín o tẹ́ ẹ lè kọ́ lára àwọn ẹran sáńpẹ ní anaam àwọn ẹran dábà ràkúnmi màálù àtàkùtàn àwọn náà pè ní anaam anaam àwọn ni dábà ọgbọ́n bẹ fún yín tẹ̀ lè rí kọ́ lára àwọn ẹranko yìí. نسقيكم مما في بطونها àwa là ń fún yín ní wàrà mu nínú wàrà tí ń bẹ́nu rẹ̀ àwa là ń fún yín mu ẹ rí i pé gbogbo amú mílíkì àmú mílíkì tí ó di tí ó bá gbàtáyé di ìrọ̀lẹ́ tí wọ́n ń fi tí èsè mílíkì dípò mílíkì fún wa mu. mílíkì tó bá dárúkọ wàrà ibi tọpọlọ máa ń lọ òun náà ni wàrà màálù pàápàá láwùjọ tí wà nàìjíríà ń bí àbí kó jẹ́ wàrà ràkúnmí àbí wàrà àwọn àgùtàn ìwọ wa ni mílíkì tó ṣe pé àgbọn ni wọ́n fi ṣe ìwọ ni miliki tó ṣe pé ẹ̀wà sóyà ni wọ́n fi ṣe mílíkì náà là ń sìn pé gbogbo ẹ̀ lónìí tó bá sọ mílíkì ibi tọpọ lọlọ òun náà ni mílíkì màálù mílíkì màálù tọ́lá tó bá ní mílíkì ràkúnmí mílíkì àgùtàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ òkè sáà ah, ṣé mílíkì ràkúnmí náà pọ̀ tó bá ń sáà máa tó fi ṣe mílíkì ni ṣé mílíkì àgùntàn náà pọ̀ jantirẹrẹ báwọn táwọn amado náà sínú agolo táwọn máa rà bí kálukú sì máa wò ó nù. ṣùgbọ́n olúwa ẹlẹ́dàá wa ó mú àwọn ènìyàn máa jàǹfààní mílíkì àwọn ẹranko wọ̀nyí mílíkì ràkúnmí mílíkì màálù mílíkì àgùntàn. ọ̀gẹ̀dẹ̀ pọ̀ mi yàn àwọn ò ní fẹ́ mú bẹ́ẹ̀ tààrà láì jẹ́ kí wọ́n ṣe nǹkan kan sí iná kí wọ́n gbé kaná ṣàìbá àmọ́ tí nǹkan kan bá ń bẹ̀ ń bẹ̀ tó lè ṣèyàn sùtà kí nǹkan kọ́kọ́kọ́ lọ kó ń bẹ̀ àmọ́ bí mílíkì ń ṣe wà gẹ́lẹ́ tí wọ́n fún un lára ràkúnmí màálù tàbákùtà iná ni wọ́n ṣẹ́kù èyí tó bá kàn fẹ́ kan lẹ́nu ọmọ ènìyàn nínú ẹ̀ wọ́n lè fi ṣúgà díẹ̀ sí so bẹ́ẹ̀ ni mílíkì torí di ẹlẹ́yìn olúwa ló ń fún wa ní mílíkì mu látara ti ń bẹ nínú àwọn ẹranko wọ̀nyí àwọn ẹlòmíì ò tiẹ̀ dúró pé káwọn kọ́kọ́ fún ná káwọn kọ́kọ́ gbà síbi kan kó di páwọn máa mú àwọn náà dá ẹnu sọ ọyàn màálù ni làwọn náà ń fà bí ọmọ màálù. So, àwọn fúlàní nù bọ́bá da màálù títí tẹ́bí bá ń pa yóò sì dá àwọn màálù dúró yóò ra lóṣooṣì bí ọyàn rẹ̀ yóò sì máa fà bí ọ̀kan nínú àwọn ọmọ ọmọ lè máa fọ yàn kákó náà máa fà kejì olú ẹlẹ́dàá wa ní ń fún wa ní wàrà mu látara àwọn ẹranko wọ̀nyí a àwọn màálù kan wà. tó sì pàdúró lítà mílíkì tí wọ́n ń rí fún lára rẹ̀ lójúmọ́ ọlọ́jà ń tirẹ̀ rẹ̀ àwọn kan sì wà tó sì pé wọn à lè rí wàrà fún lára rẹ̀ àfi lẹ́ẹ̀kan láàrin ijọ́ méjì. lópin ìgbà tí ọmọ ènìyàn bá fẹ́ láti jàǹfààní mílíkì eléyìí tí ń bẹ lára àwọn ẹranko wọ̀nyí tó bá ṣe déédéé ìgbà tí mílíkì máa bẹ nínú aya wọn ó kúkú rí fún ìgbà wo tó bá pé ẹranko yẹn ṣẹ̀ṣẹ̀ bí ma ni tó ṣe pé mílíkì wà nínú aya rẹ̀ ẹ rí fún. walakum fiha manafi'u katira àǹfààní púpọ̀ tún wà fún yín lára ràkúnmí lára màálù lára àgùtàn nínú àǹfààní. eléyìí tó fún wa lára ràkúnmí wọn náà nípa máa lo rakumi fún gúngùn a lè fi rakumi a lè fi rìnrìn àjò tó pẹ́ pàápàá jùlọ nígbà tó bá yẹ kó jó ànàtà tọ tọ̀ fúnrin àjò yẹn ó jẹ́ inú ilé aṣálẹ̀ nínú Sahara ọ̀rọ̀ ràkúnmí lọ́rùn púpọ̀ nínú àǹfààní tá a tún máa ń ṣe lára ràkúnmí. wọn náà nípa alẹ́ fi gbẹ́rù bẹ́ẹ̀ ni alẹ́ fi ràkúnmí gbẹ́rù ràkúnmí a tún lè lò láti fa omi nínú odò sóko wa tá ń dá ara ń tí ràkúnmí máa ṣe ni torí ẹ ọlá ńlá lọ́lọ́ ṣe fún wa lára àwọn ẹranko wọ̀nyí bẹ́ẹ̀ náà ni màálù màálùú yàtọ̀ sípa fún wàrà rẹ̀ ìgbẹ́ rẹ̀ wúlò ìtọ̀ rẹ̀ ṣàǹfààní bẹ́ẹ̀ náà ni ràkúnmí ìgbẹ́ rẹ̀ wúlò ìtọ̀ rẹ̀ ṣàǹfààní. bó tilẹ̀ jẹ́ pé a kì í gun màálùú ṣùgbọ́n màálùú wúlò fún pé ká fi kọlẹ̀ tá a bá so ọkọ́ tá a so mara màálù lẹ́yìn màálù lè ti kọlẹ̀ màálù wúlò fún ká fi pọnmi lódò sóko wa dáńdá màálù lè ṣe gbogbo eléyìí nínú àwọn àǹfààní eléyìí tí màálù tó máa ń ṣe fọ́ọ̀mù èèyàn ni tẹ́lẹ̀ ìbáyọ̀ abẹ́ẹ̀ náà làwọn àgùntàn tẹ́ rí wọn àwọn náà ìgbẹ́ wọn wúlò nínú àǹfààní tá ń ṣe fún wa ni nínú àǹfààní tá ń ṣe fún wa yàtọ̀ sí ká fún wàrà wọn òun náà ni pé a lè lo àwọn àgùntàn wa láti fi sọ ilẹ̀ tá a fẹ́ dáko sí jí tó bá pé ibi tá a fẹ́ dáko sí là ń lọ sin àwọn àgùntàn wọ́n ń tọ̀ wọ́n ń yàgbẹ́ bẹ̀ wọ́n ń tọ̀ wọ́n ń yàgbẹ́ bẹ̀ òjò wa ń pa ìtọ̀ àti gbẹ́ wọn mọ́lẹ̀ ilẹ̀ ó dilẹ̀ ọlọ́ra tí wọ́n máa mú un tá a gbìn sí jáde kíákíá bí kọ́lọ́pẹ́ lẹ́dẹ̀ sórí ilẹ̀ kọ́ o ẹ̀rọ kí ló ti fẹ́ ṣe bí kọjá sí ibi táwọn èèyàn ń yàgbẹ́ sí ọ̀hún afẹ́ filẹ̀ ìgbẹ́ wọn ṣajílẹ̀ kẹ́là. wọ́n gbọ́dọ̀ dán wò ẹ̀gbin lọ́fẹ́ máa jẹ lọ́fẹ́ máa fún àwọn èèyàn jẹun àmọ́ àwọn àgùntàn ìgbẹ́ adìẹ ìgbẹ́ màálù gbogbo eléyìí lọ dáa tó lè fi sọ ilẹ̀ jí olúwa ní àwọn àǹfààní púpọ̀ tí wọ́n á ń bẹ̀ fún yín wọ́n mí nìha kóló nínú rẹ̀ náà lẹ́sìn jẹ lè jẹ gbogbo yà nù ẹ wòye àgùntàn tọ́mọ èèyàn ń pa lójúmọ́ ẹ wòye màálùú tọ́mọ èèyàn ń pa lójúmọ́ ẹ wòye ràkúnmí tọ́mọ èèyàn ń pa lójúmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún bẹ́ bìbà ẹ yà jẹ́ nù ẹ̀mí ẹ lè jẹ gbogbo ẹ̀ tán. eléyìí túmọ̀ sí wípé àwọn àǹfààní tọ́pọ̀ wà fún wa lára àwọn ẹranko dábàá yìí ràkúnmí ni màálùú ni kàbágùtà wa minha ta'kulun inú rẹ̀ náà lẹ ti ń jẹ. wa 'alayha wa 'ala al-fulki tuhmalun. àtàwọn ẹranko yìí àtàwọn ọkọ̀ ojú omi àwọn làá máa gùn tí wọ́n gbé wa gùn lọ síbi tá à ń bá ń lọ. wọ́n máa ń gùn ràkúnmí láti rìnrìn àjò bàbá lè gun màálù tó fara balẹ̀ ó lè gun àmọ́ bíi takutakọ́ mọ́kàn lẹ́yìn. eléyìí túmọ̀ sí wípé a máa gun àwọn èyí tá a máa gùn nínú àwọn ẹranko wọ̀nyí a sì máa gun ọkọ̀ omi láti lọ síbi tá à ń lọ. tẹ́lẹ̀ ìbá yé wa a rí i pé ìdẹ̀ra tó lù wá ṣe fún wa lára àwọn ẹranko wọn yọ pọ̀ ó yẹ ká máa lò ká máa ṣàǹfààní ká sì máa dúpẹ́ yẹ kàn sí pé ká máa ṣèṣe pàwọ́ alágbára wa ká jọba jí àwa kálẹ́ni tó jẹ́ serú ẹ̀ àní ká máa dúpẹ́ fún Allah kó ló akọ́ má bayọ̀ wa jẹ́ ká máa dúpẹ́ fún Allah ipá wa tó fi káwọn nǹkan wọ̀nyí kọ́mẹ́sì ni tá a padà kábàámà lórí tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù torí ẹ̀ àwọn ẹranko yìí àtàwọn ọkọ̀ ojú omi gígùn làá máa gùn wá láti lọ sí àwọn ibi tá à ń bá ń lọ téèyàn bá gun ràkúnmí téèyàn sì ń lọ nu Sahara ìyẹn ó sì ọjọ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí ràkúnmí ò ní béèrè nǹkan kan ju wípé kó wò ó sáwọn nìkan làwọn rìnrìn àjò yìí ni àbí ròhùn tún bẹ tó bá rí pé ròhùn tún bẹ sáwọn jọ rìnrìn àjò ọkàn rẹ̀ ó tún balẹ̀ sí. àwọn ọkọ̀ omi náà tá ń gùn débi dẹ̀rọ Allah sáwọn la ni ká máa dúpẹ́ fún Allah ọba tó mú dúró tí òjò ọ̀tẹ̀ wá rì wàhálà yìí ha àwọn ẹranko wọ̀nyí orí wọn wàhálà fọlọ́kì àti orí àwọn ọkọ̀ ojú omi tí wọ́n ń kó yín sínú ẹ̀ tuhmalu ni wọ́n fi ń gbé yín láti lọ sáwọn ibi tẹ́ ń bá ń lọ olúwa wá fún wa ń rò nípa àránṣẹ́ àkọ́kọ́ ọ̀nà là Nabi Nuh alayhi salam kálíbà àmọ́ ìdánábì Nuh hà wọ́n bá pàdé lọ́dọ̀ àwọn èèyàn wọn báwọn èèyàn wọn ti ṣe jẹ́ alágídí páálí aláyàkókò nàgbé aláìfẹ́ gbọ́ aláìfẹ́ gbà kìí ṣe bí ìlà àkọ́kọ́ tí Allah ti bá wa sọ̀rọ̀ ànábì Nuha ṣùgbọ́n ló wa nípa pé ọ sọ̀rọ̀ ẹnìkan láyè kan àtàyè kan àtàyè bòmíì nínú àǹfààní tó wà ń bẹ ó náà ní pé olúwa ń fẹ́ ká mójútó ìtàn tó ń sọ fún wa gidigidi ìlọ́fàá ni màá fi sọ ọ́. lásọtún sọ ẹlẹ́kejì òun náà ní wípé àǹfààní sísọ lásọtún sọ òun náà ní ká má bàa gbàgbé nínú àwọn àǹfààní yìí òun náà ní wípé ká lọ mà wípé nǹkan tó lù wá ẹlẹ́dàá wa tí kò nyá níbi tó ti sọ̀rọ̀ ànábì yìí ṣáájú tó o bá wo. súra míì tó tún ti sọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ àsọyán torí rẹ̀ gbogbo ìtàn tó rí láyè méjì mẹ́ta mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nípa ẹnìkan ó rí pé kìí ṣe pọ́rọ̀ kan náà ni wọ́n tún tún sọ èyí tí wọ́n sọ lọ́hùn ni wọ́n sọ níbí èyí tí wọ́n ta ń kókó lọ́hùn ni wọ́n fọ́ sí wẹ́wẹ́ ń bí tó báwọn àtàn àlùkùránì ti ṣe máa wà nù olúwa ni wa laqad arsalna Nuhan ila qawmihi ọ̀dájú pa àti rán nàbì Nuh alayhi salam sáwọn èèyàn rẹ̀ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o gẹ́gẹ́ bá nàbì sallallahu alayhi wasallam má ti ti sọ pé wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa gbogbo àwọn ànábì tó ṣíwájú wọ́n á máa rán sáwọn èèyàn rẹ̀ pàtó ni ṣùgbọ́n òun anabi sallallahu alayhi wa sallam olúwa rán sí gbogbo àgbáńlá yìí ètò túmọ̀ sí wípé kò sírú rẹ̀ nípa aṣẹ́ tá a fi rán gbogbo àwọn aránṣẹ́ yòókù ara wọn sáwọn àlùmọ́ àti wọn pàtó ni ṣùgbọ́n anabi sallallahu alayhi wa wọ́n rán sí gbogbo èèyàn lápapọ̀ àti gbogbo àwọn àǹjànú lápapọ̀ gbogbo wa lápè ìpè ká wá sóríire ká gbọ́ ká sì gbà ká má kàgídí hárí olú ẹlẹ́dàá wa kọ̀ọ̀rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sáwọn kan yàtọ̀ sáwọn kan gbogbo àgbáńlá yìí pátákáfà olú aránsí tọ́ yàtọ̀ sẹ́lómi tí wọ́n bá sọ pé ń tẹ̀lé lọ́ o. wọ́n rán sáwọn èèyàn rẹ̀ pàtó ni wọ́n rán sí ọ kò ti sí nọ́mbà mu àfi kó tètè tún ṣe kó o tó lọ tó bá fi lè lọ pínrín láì kó o tún nọ́mbà yìí ṣe kẹ́ bọ́ ọwọ́ gà o. olùwàrán anabi nuhu alayhi salam ìlà qawmihi sáwọn èèyàn rẹ̀ níjọ́ la sọ pé àwọn èèyàn dé èèyàn rẹ̀ tó bá yẹ kí nu wọn ni bàbá rẹ̀ ti wá. gbogbo ẹni tí bàbá wa tọ́jú ẹ̀yà irú tiwọn èèyàn rẹ làwọn èèyàn tí bàbá rẹ bá jẹ́ Yorùbá àwọn Yorùbá lèèyàn tiẹ̀ bàbá rẹ kìí ṣe Yorùbá ẹ̀kan gbáàrin àwọn Yorùbá ni ẹ sì gbọ́ Yorùbá àwọn Yorùbá èsèèyàn rẹ. màmá rẹ ó ní Yorùbá bàbá rẹ kìí ṣe Yorùbá èyí ṣọ̀kan nínú Yorùbá bófin ṣe sọnù ẹni tí bàbá rẹ bá jọ̀kan nù wọn làwọn èèyàn rẹ àtàtàrà àyà yìí máa ike anabi nuhu aleyhi salam àwọn ẹni tó lu ara sí ń àwọn náà ni ẹ̀yà wọn jẹ́rú ẹ̀yà bàbá tiẹ̀ àwọn èèyàn rẹ ni. torí ẹ náà lẹ́sẹ̀ rí kí anabi nuhu alayhi salam tí bá ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ tì ọ̀rọ̀ rẹ̀ ní yá qaumi ẹ̀yin ènìyàn mi ìdí abájọ òní bàbá tiẹ̀ àtàwọn ni wọ́n eléyìí túmọ̀ sí wípé tẹ́ bá wo anabi musa tẹ́ wo anabi isa alayhi masalatu wassalam talolu arán kọ̀ọ̀kan wọn sí àwọn ọmọ israel táwa lọmọ israel jẹ́yàn rẹ̀ nù àwọn méjèèjì anabi musa alayhi salam àmọ́ àwọn ọmọ israel wọ́n yẹ sèyàn anabi isa alayhi salam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn lolúwa rán sí. torí pé anabi musa ọmọ imran imran bàbá rẹ̀ ọ̀kan náà ọmọ israẹli ni àjẹ pé anabi musa náà ń kọ ọ̀kan ni nínú ọmọ israẹli àwọn èèyàn rẹ̀ làwọn ọmọ israẹli ṣùgbọ́n anabi isa aleyhi salam olùwàrán sáwọn ọmọ israẹli àwọn ọmọ israẹli kì í ṣèyàn rẹ̀ àwọn èèyàn màmá rẹ̀ ni nítorí pé kò ní bàbá. náà lẹ́sẹ̀ rí nígbà tó lù wá ń fún wa nírò nínú sórọ́tò sọ́f olúwa ní wa idh qala Musa liqawmihi wa idh qala Musa liqawmihi ya qawmi lima tu'dhunani وقد تعلمون أني رسول الله إليكم أنا ولتي nípa àgbàtà nàbì Musa tó fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin èèyàn mi lè máa tọ ọ̀dọ́wọ̀n náà ní kí ló dé ń fara ni mí. tó sì dájú pé ẹ ti mọ̀ pé dájúdájú èmi Allah ìjẹta ń bẹ ńlẹ̀ ń pera mi rẹ̀ mo wá pera mi níránṣẹ́ rẹ̀ fún yín lónìí ẹ ń já ń pátá ẹlẹ́mìí báwo gbà tí wọ́n bá wá rán yẹn ìwọ ni wọ́n wá rán tí ìbá ṣe kójú ọlá bá fọ́ ẹ mi lára nítorí ara Musa tí wọ́n bí bá bá ńlá kó ẹnìkan ànábì musa sọ̀kọ̀ paálẹ̀ ó de jò kálukú túlẹ̀ ó tún gba mọ́ ó di pọ̀pá padà ẹ̀yin náà ẹ dá o ebi gbogbo àwọn baba ńlá kó òkú náà lẹ pè jáde àwọn baba ń kókò ọ̀ràn àwọn ẹlẹ́ni àdánù àtàwọn olóòka fìtínà àwọn ọlọ́kùnkọ́ ìsọnù kálukú gbé tiẹ̀ jáde àwọn náà dàálẹ̀ òun náà ń ṣe kọ́rọ́kọ́rọ́ ńlẹ̀ bí ìgbà tí ejò ń lọ anabi musa fẹ́ sá olúwa ní la takhaf innaka anta al-a'la ìwọ ló borí wọn. sọ́ńtì ń bẹ lápá rẹ akọ́ọ̀tù rẹ sọ́ọ́lẹ̀ talqafu ma sana'u gbogbo tí wọ́n dá lẹ̀ ni ó gbé mi. innama sana'u kaydu sahir gbogbo tí wọ́n ṣe ṣe òkú dání wala yuflihu as-sahiru haythu ata òkú náà ní sóríire ọ̀nà yóò wọ ọba wa lóòótọ́ anabi musa sì sọ pọ̀pọ̀ alẹ̀ tàfà gbogbo nǹkan lọ́lọ́mì gbogbo àwọn baba ló sà gbogbo àwọn baba ló pìnà gbogbo wọn forí balẹ̀ fún Allah wọn ni amanna bi haruna wa musa olùwà haruna àti musa làwọn agbàgbọ́ níwájú firawuna à ẹ̀ mọ̀ wọn ara yìí gbogbo yín ló lò wọ́n pa ó lò wọ́n pa yín pakópa wọ́n kàn yín má igi dàbí nù wọ́n gé apọ́tù yín látẹ̀sẹ̀ òsì ní pàṣípààrọ̀ ẹ màtá ló lé nù èmi àti Musa <laughs> àwọn ní ànífò dodo tá a mọ̀ tó wá bá wa lẹ̀ nítorí tẹ o àá ti torí ọlọ́dẹ orí àánú lórí ibú la fẹ́ sí rárá o dáńtọ́ bá fẹ́ dá lẹ́jọ́ ayé lọ́mọ. فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا ayé lọ́mọ à sẹ́mi kan tó gbé lẹ́nu sọ̀n èmi náà fíráwọ́ náà nù kóbúrú àwọn èèyàn yóò fi máa nílẹ̀ tó o ti hàn sí kálukú pé òdodo là nábì Mùsá mu wa sọ yẹ kẹ́ ẹ tún máa nílà. èèyàn rẹ̀ lẹ́sìn jẹ o torí ẹ̀ táwọn èèyàn tiẹ̀ náà bá fúnlẹ̀ mọ́ ọ táwọn èèyàn tiẹ̀ náà bá ya kàtá mọ ọ lọ́wọ́ mọ́jì ó dùn ọ wà ẹsẹ̀ dé kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ti tó jù lọ fáwọn ànábì Allah ṣùgbọ́n Isa alayhi salam ìgbà tó ń báwọn èèyàn tó lù wá wí يا بني إسرائيل إني رسول الله إليكم ẹran alẹ́sì ìgbà tí anabi Isa ọmọ Mariam tó lẹ́yìn ọmọ Israel dájúdájú Allah ni mo jẹ sí yín ọmọ Israel kò sọ pé yá omi torí pé kò ní bàbá láàrin wa ẹni àdá látara obìnrin lásán tí ò ní bàbá ní Isa. a lè pé ẹ̀yìn ẹni náà ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àwọn ètò èèyàn rẹ̀ torí pé bàbá rẹ̀ bàbá rẹ̀ tó ń bù bàbá rẹ̀ tó ọ̀fẹ́ rì bàbá rẹ̀ tó lóburú bàbá rẹ̀ tó ń lọ sórí pẹkutu lẹ́nu ẹ ọgbọ́n tọ́mọtì ọ̀sọ̀fọ̀ àwọn èèyàn bàbá rẹ lèèyàn rẹ ọparí ẹni ọlẹtẹ àwọn èèyàn bàbá ẹ làwọn èèyàn rẹ bí kí bàbá rẹ ọjọ́ máa jẹ̀bú ìyá rẹ jọ mọ Ọ̀yọ́ àwọn tá a lè yan rẹ ẹ dá o ọ̀rọ̀ alọ́ọ̀fẹ́ rẹ Ìjẹ̀bú ó tó bẹ́ẹ̀ <laughs> Ìjẹ̀bú ni báwọn ẹ̀yẹ jí ọ lọ Ọ̀yọ́ ó tún padà bára rẹ̀ ń ni torí pé àwọn èèyàn bàbá wa lè wa ojú ìyá rẹ̀ ọ̀fọ́ tó fi fẹ́ òun ló ń fẹ́ káwọn ìjẹ̀bú ọ̀pọ̀ tó fi fẹ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ jẹ́ Yorùbá ìyá rẹ̀ jẹ́ Haúsá àwọn tá a lè yan rẹ̀ àwọn Yorùbá ni wọ́n á ní ẹ tó bá ti ẹ̀wù mí gan mo lè máa kílèmù pọ́n ọmọ Kaduna ni mí nílùú wo bàbá rẹ ọjọ́ máa ṣàgámù ọ̀wá ló kílèmù Kaduna Kaduna báwo àwọn èèyàn rẹ làwọn ará ṣàgámù àwọn àjẹbútọ́ àmẹ́wò irú rẹ ṣẹlẹ̀ gan àwọn tẹ́rì pé àbùlà ni wọ́n àwọn àyà wọn jẹ́ yà mí àwọn bàbá wọn jẹ́ yà mí àwọn ọmọ òun gbàtà àwọn òkúkú gbẹ́sìn yìí àwọn lè máa wò pé èwo ni káwọn mú ọ̀rọ̀ èwo ni kí mú ọ̀sẹ̀lẹ̀ àwọn èèyàn bàbá rẹ̀ lè yàn rẹ̀. Ànábì Ìsá ò ní bàbá láàrin àwọn ọmọ Israel àmọ́ níyà ẹni tá a wá dá tí ò sí bàbá fún ni iná la sọ pé ó lè tún pè wọ́n léèyàn rẹ̀ ńgbà mìíràn ṣùgbọ́n lábẹ́ òfin èèyàn rẹ̀ iná lẹni tí bàbá rẹ̀ bá wá láàrin wọn. Ànábì Nuh alayhi salam. aran sáwọn èèyàn rẹ̀ ẹ má hikima tó wà nù àwọn èèyàn rẹ̀ wọ́n rán ọ sí kò sí bí wọ́n ti sí ọ lé ọ lọ kò síbi tí wọ́n fẹ́ lé ọ lọ anabi sallallahu alaihi lárúbáwá ni olúwa gbé dìde láàrin àwọn lárúbáwá àwọn èèyàn islam làwọn lárúbáwá. La wọ́n fúnlẹ̀ máa nílùú rẹ̀ mẹ́kà ńbọ ló tún padà sálọ ọ̀dọ̀ àwọn lárúbáwá náà ló tún sálọ ńbọ ló tún padà ló tún padà gbà padà gbogbo mẹ́kà náà ló tún padà gbà padà wọn ò lè rí ibi tì sí wọn ò lè rí ibi yẹ sí nínú àǹfààní tó tún wà ń bẹ̀ òun náà ní pé àwọn èèyàn rẹ̀ tán rán ọmọ wọn dáadáa ọmọ àṣà wọn dáadáa àpàdé àlùdéèdè wọn gbọ́ òbúkátà ẹnìkan tí wọ́n máa túmọ̀ ọ̀rọ̀ rẹ tí wọ́n bá sọ fún wa tí wọ́n máa túmọ̀ tiwọn fún ọ táwọn náà bá dán ọ lóhùn òbúkátà rẹ̀ torí pé níbi tá a bá ti bùkátà ògbé fọ tí wọn máa túmọ̀ èdè ó túmọ̀ àtúkùtù. nítorí yẹ ká máa fi ìṣẹ́jú márùn-ún ṣe ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún la máa ṣe. ibi tá ti sọ̀rọ̀ fún ìṣẹ́jú márùn ẹni tó gbọ́ yóò tẹ́tí gbọ́ fún ìṣẹ́jú márùn yóò tún lò ìṣẹ́jú márùn láti túmọ̀ rẹ̀ fáwa. àsìkò ọmọ gbogbo ẹni títí máa túmọ̀ gbogbo ohun èyí sẹ́ni tó dúró kọ gbédè méjèèjì bákan náà ẹni tó bá túmọ̀ ọ̀rọ̀ láyé yóò gbédè lọ́gbọ́ èyí tó fẹ́ máa túmà tó bá jẹ́ pé ọba gbọ́ dọ́gba àbòsí ọ̀wọ́ nù túmà rẹ ló sì máa túmọ̀ ọ̀rọ̀ tó pè fún ká sunkún làwọn ẹni tó gbọ́rọ̀ ọba máa rẹ́rìn ẹni tó sọ̀rọ̀ ọmọ kí ló túmà ẹkún lélẹ́yìí yẹ kó pè fún wọ́n sì ń rẹ́rìn ètò ẹkún rẹ́rìn làwọn bá ń sunkún ọ̀tọ̀ ní tó túmà ó ń tukùtù torí ẹ̀ tí wọ́n bá gbé ànábì dìde láàrin àwọn èèyàn rẹ̀ àǹfààní pé yóò máa bá wọn sọ̀rọ̀ tààrà wọ́n máa gbọ́ yé àǹfààní pé ọmọ àṣà wọn kò bùkátà kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé fún tí wọ́n lè gbé ńkọrí ńkọ̀dí fún kò sì síbi tí wọ́n lè ọ lọ. wọ́n dàbí ìwọ tó ń ṣẹ̀sìn ní lágbo léyìn gbogbo àwọn ará léyìn wọ́n yóò ń bí díà ìwọ́n sì ń ṣe súnà ó rí i pé orí àlẹ́ náà gbogbo ọ̀tá sí nígbà tí wọ́n bá ní wọ́n mú ọmọ yìí tó ní bídí àlàǹsì ọgbà orí ọgbà náà ni ọ̀tá sí torí kò tún ní fẹ́ dá mọ̀lẹ́bí rú bọ́bá lọ dán wo lóòótọ́ tí bàbá yín jọjọ́ tọ̀ọ̀tọ̀ tó lù ọ́ ń lùkulù yóò pòun ò ṣeun kò sí bí wọ́n ṣe ṣe ọ́ àti akébò mi ló ti wá ni ẹnu kó ọjọ́ dáwọ́ jọ ni pé kó lù wa òun mọ òru mú wa. so àbẹ̀ǹgbọ̀ ẹ para wọn ni ọkọ̀ sí fún òṣè tí ọ́ ó dé sí wọn lọ́rùn ni kò sì sékè kátà fẹ́ òun léde wọn ọgbọ́ mọ́mọ́ sì ń bá wọn sọ̀rọ̀ tààrà ni yọ́ọ́ máa rókì lọ́kàn kálukú pé ẹ́ ó tún wí báyìí kò ní sínú pé ẹni tí ń túmọ̀ ọ̀rọ̀ ìtukùtù ní ń tù torí ẹ̀ lọ́lọ́ àtúkò máa arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum. a ò rán ìránṣẹ́ kan àfi ẹni tí wọ́n máa sọ èdè irú táwọn èèyàn rẹ̀ torí kó lè ṣàlàyé fún wọn. ṣùgbọ́n wo Allah láti jẹ́ kó rán anábì Muhammad sallallahu alaihi sí gbogbo àgbáńlá yìí. lédè lárúbáwá tí èsè de gbogbo èèyàn tó ní gbogbo àgbáńlá yìí olúwa ń tàtàrí eléyìí ó ń pàkíyèsí wa lọ sí di pé gbogbo wa náà ìpèníjà ńlá lélẹ́yìí fún wa ẹ múra kó lè ẹ̀dọ̀sọ̀kòtò yín kó lè dàn náà péde kí ẹ lè máa gbàgbọ́ yìí tó lu wa sọ kí ẹ lè gbàgbọ́ yìí Muhammad sallallahu ti ń wí fún ìpèníjà ńlá lélẹ́yìí kọ́mọ́ mọ́ lórí asalaamu aleykum wa aleykum salaam ká lè máa fi bára wa sọ̀rọ̀ tá a bá ti pàdé ó pàtàkì ká gbédè Islam ọ̀nà àlèdè lárúbáwá torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé Islam ń lọ pẹ̀lú ká máa ní kéwù Islam kò lè sẹ́kù táyì bá kọ́ ní kéwù ìdí nu tó fi jẹ́ pé ìmàlọ́là dín ní ọgbọ́n ògbé nínú à ń kọ́ ọmọ ní kéwú ìlọ́mọ ó ti kọ́ èdè lárúbáwá tí ó ti gbọ́ bí islam ṣe tàkà lákọ̀ọ́kọ́ nu tí gbogbo àwọn ẹni tí èsè lárúbáwá fi di lárúbáwá ní gbogbo North Africa gbogbo wọn di lárúbáwá ní ní Egypt àwọn lárúbáwá díẹ̀ tí wọ́n wọlé sí wọn la wọ́n ti wọ́n di lárúbáwá bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní Tunisia bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní Libya bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní Algeria bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní Morocco gbogbo yẹn di Lárúbáwá Mauritania àwọn ẹ̀yà Lárúbáwá gbé bẹ̀ àmọ́ tí Islam dé èdè gba ẹnu kálukú jókòó ni irú ẹ̀ náà lẹ́rìn nígbà tí Islam dé Nàìjíríà ń bí àwọn ẹ̀yà Shua Arab tí wọ́n wà ní Borno State Islam ń tàn pẹ̀lú èdè lárúbáwá ni. gbogbo sòríyà ebi wọn ti lárúbáwá ni lárúbáwá ò ní wọn láti pilẹ̀. àwọn lárúbáwá wọn ti ṣe hijira lọ bẹ̀rí láyé tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn gbogbo èèyàn tó wà ń bẹ̀ kọ́ ni lárúbáwá wọn ti lárúbáwá ni. sòrí ẹ̀ ló jẹ́ lónìí tí wọ́n bá fẹ́ dàrú wọ́n máa ṣèdè kan tí ọ̀jọ́ lárúbáwá ni. bẹ́ẹ̀ náà ni Lebanon أكرمكم الله النبي نوح عليه السلام قل أنا ساوي ياري يعني. فقال يا قوم اعبدوا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون أي يعني اعبدوا الله إتمارني وحد الله إتي الله لك سنة جسد torí ẹni tí ó bá ṣe lọ́kan ṣoṣo kò tí ì sìn ẹni tí ó bá sì sìn kò ṣe ń tá a kọ́ wáyé wá sí bí ẹ̀ bá wá ń sìn títún sìn nǹkan mí pẹ̀lú ẹ̀ ọ̀sẹ̀ bọ́ ni báwo wá